àwọn agbébọn kọlu mọ́tò èrò èèyàn mẹ́wàá ni wọ́n jí gbé àwọn agbébọn ajínigbé kan ti kọlu mọ́tò èrò méjì tó jẹ́ ti iléeṣẹ́ Benue Links tí í ṣe tìjọba ìpínlẹ̀ Benue tí wọ́n sì jí àwọn èrò inú ọkọ̀ náà kó sá lọ lásìkò tí wọ́n ń rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Èkó láwọn kọ̀rọ̀ràn sí agbébọn yìí déédéé yọ sí wọn lágbègbè Òkínné nípínlẹ̀ Kogi aláròye gbọ́ pé ọjọ́ àìkú sunday ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún yìí ni àwọn ọkọ̀ náà gbéra láti ibùdókọ̀ wọn ní ìlú makọ́dí kí wọ́n tó lùgbàdì àwọn ajínigbé náà ní nǹkan bíi aago méjì sí mẹ́ta ọ̀sán ọjọ́ náà ní kété tí àwọn atiláwí yìí fọ́n sí ojú ọ̀nà tí wọ́n sì ń yìnbọn kíkankíkan sójú òfurufú ní àwọn kan lára àwọn èrò inú ọkọ̀ náà ráàyè kan lùgbẹ́ tí wọ́n sì kó méjìdínlọ́gbọ̀n sá lọ sí wọn ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé ojú ọ̀nà márosẹ̀ àjà òkúta sí òkínní ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé sí bọ́ọ̀sì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin aago méjì sí mẹ́ta táwọn sì ti lọ fi ìṣẹ̀lẹ̀ náà sùn ní tẹ̀sán ọlọ́pàá àdógó tó wà nítòsí òkínní nípínlẹ̀ kogi níbẹ̀ nínú ọ̀rọ̀ kọmíṣánná fún iná mọ̀nàmọ́ná àti ìrìn àjò nípínlẹ̀ benue ọ̀gbẹ́ni omale omale ó ní àwọn mẹ́wàá ló sì wà ní ìgbèkùn àwọn ajínigbé nínú àwọn méjìdínlọ́gbọ̀n tí wọ́n jí gbé nínú ọkọ̀ Benelux ọ̀hún lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún yìí ló ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn méjìdínlógún àti bọ́ọ̀sì méjì làwọn ti rí gbà báyìí tí iṣẹ́ sì tún ń tẹ̀síwájú láti rí àwọn mẹ́wàá tó kù gbà láì farapa ó sọ báyìí pé bọ́ọ̀sì méjì tó kún fún àwọn arìnrìn tó ń lọ sílùú èkó ni wọ́n jí gbé lọ́jọ́ Sunday ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọlọ́pàá àti àwọn ọdẹ ìbílẹ̀ nípínlẹ̀ Kogi la fi rí bọ́ọ̀sì méjì dẹ́rẹ́bà méjì àti àwọn èrò méjìdínlógún gbà láì farapa àwọn èrò mẹ́wàá ló sì wà ní ibùba àwọn ajínigbé náà mẹ́rin láti inú bọ́ọ̀sì kínní tí àwọn mẹ́fà sì jẹ́ tinú mọ́tò kejì àwọn ajínigbé náà sì ti kàn sí àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn náà tí wọ́n sì ń béèrè owó ìtúsílẹ̀ lọ́kàn òjọ̀kan ìjọba ìpínlẹ̀ Benue lábẹ́ Reverend Hasan Alia ti kọ̀ràn sí àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn títí tí àwọn fi máa rí àwọn mọ̀lẹ́bí wọn gbà padà fún wọn láì ní sí wàhálà kankan. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.